oníbèrè béèrè pé à ń sọ̀rọ̀ nípa ìdà tí obìnrin ó ṣe tí ó bá fẹ́ kọkọ sílẹ̀ àbọ́kọ́ fẹ́ kọ sílẹ̀ àwa sọ pé obìnrin ó ṣe ìdà oṣù mẹ́ta ìbéèrè rẹ̀ wá ni pé tó bá dá ló fẹ́ kọkọ ńkọ́ oṣù kan péré ni ó ṣe tó bá látọ̀dọ̀ tiẹ̀ òun ló initiate òun ló sọ pé ọkọ òun sú òun oṣù kan péré òní yóò fi ṣe istibura istibura ni wọ́n ń pè yẹn ìyẹn ni pé láti fi fọra rẹ̀ mọ́ pé kò sí oyún kankan lára àwọn àmọ́ tó bá gá sí pé ọkùnrin ló ní òun ọkọ ìyàwó òun sílẹ̀ oṣù mẹ́ta ló fi ṣe yí dà kí ló fa ìyàtọ̀ láàrin méjèèjì alákọ̀ọ́kọ́ náà bí ẹ̀sìn wa ṣe gbé wa nù ẹlẹ́ẹ̀kejì wa ni pé ọkùnrin tó fẹ́ kọ ìyàwó wọ́n fi tiẹ̀ sí oṣù mẹ́ta opó oṣù mẹ́ta níyàwó rẹ̀ ó ṣe láti lè fún ní àǹfààní revocability ilé sọ pé ìwọ obìnrin yìí ọ̀dà nǹkan ọlẹ́mọ̀ tí oṣù tiẹ̀ bá tètè parí láàrin oṣù kan yóò máa jẹ́ bànújẹ́ fún un ara ikimọ̀ tó súnmọ́ ti tí ó fi pé mẹ́ta nù ní ti tóbìnrin wáyé títí ò fi pé mẹ́ta tó fi jẹ́ oṣù kan Islam wòye sí wípé tí obìnrin kan bá fi lè rò pé. tọkùnrin kan sú òun wọn kì í sábà dàrú mọ́ wọn kì í sábà dàrú mọ́ ìwà fìyàjẹ obìnrin ni ó jẹ́ lẹ́yìn tó ti lóun ò ṣe mọ́ fọ́kùnrin kó tún wá wà nílẹ̀ fún oṣù mẹ́ta míì àti wípé kò sí àǹfààní pé ọ̀dà nítorí máa ṣayà rẹ lọ. tàbí kọ́kọ́ ẹ sọ pé mọ́kọ̀ mi lẹ́mọ̀ ọ gbọ́dọ̀ parí oṣù kí wọ́n mọ̀ pé obìnrin yẹn ó ti kú lọ́dọ̀ rẹ̀ bó tilẹ̀ ga sí pé ó láǹfààní àti tún fẹ́ immediately ṣùgbọ́n kò láǹfààní kó bírèkì ìdà yẹn láàrin oṣù kan so ti yé but ní ti tó bá gé látọ̀dọ̀ ọkùnrin ó láǹfààní àti bírèkì ìdà yẹn láàrin oṣù mẹ́ta yẹn bí ẹ̀sìn sì gbé kalẹ̀ nìyẹn now ìbéèrè wọn ni pé tíyẹn bá rí ìmáàmù kan tó mú àdá tó wá han kéwú sí i lára ṣé èèyàn lè kéwú lẹ́yìn rẹ̀ ohun tó jẹ́ kí n béèrè pé ṣé ó ń ṣiṣẹ́ ọdẹ ni òun ni pé ẹ ti máa ń ṣiṣẹ́ ọdẹ ó lè kọ bísímìlá ìsára abọ́n. ó lè kọ bísímìlẹ̀ sára àdá tó fẹ́ fi pa ẹran ní oko ṣùgbọ́n wọ́n ní kì í ṣiṣẹ́ ọdẹ a jẹ́ pé kò dẹdẹ ẹranko ọdẹ èèyàn ní ń dẹ ọdẹ èèyàn ní ń dẹ irú kéwú bẹ́ẹ̀ tẹ́ bá hàn sí àdá ìdán ni o àṣàṣì gidi ni o wọ́n yẹ fi ṣiṣẹ́ rẹ o tó ti yé inú ẹ̀ tó bá ti wá ń ṣerú iṣẹ́ báyẹn oníjàlàbí ni ẹlẹ́bọ ni kò yẹ kíyàn kíhun lẹ́yìn rẹ̀ tó ti yẹ kò sí sí ọdẹ èèyàn ní dẹdẹ rẹ̀ so ẹ ń bá ti wá bá débi pé wọ́n hàn tù sára àdá èyí ti ṣe tó fi hàn tù sára àdá èyí ti ṣe tí ìbága sí pé o jẹ́ alásàsí èèyàn tó bá ti bá dé gbẹ̀hùn ó ń jálàbí nìyẹn kò sì yẹ kíyàn kíhun lẹ́yìn rẹ̀ wọ́n ní. ǹjẹ́ àdíìsì tàbí àyà kùránì ó sọ pé káka kúlúwà láò fún òkú bí rárá kò sáyà kùránì tó ní kọka kúlúwà láò fókù gẹ́gẹ́ bí ò ṣe sí àdíìsì ànẹ́bì tó fẹsẹ̀ rinlẹ̀ tó ní kọka kúlúwà láò fún òkú àdíìsì tí wọ́n mú wá lórí rẹ̀ àwọn onímọ̀ àdíìsì sọ pé àgbélẹ̀rọ àdíìsì ni. ànẹ́bí àtàwọn sọ̀hábà wọn kì í ka kúlúwà láò fún òkú wọn ìyẹn báyẹn kí wọ́n láàkà fún òkú ṣé bó ọmọ tó kù ń béèrè fún àforíjì ọlọ́run ọlọ́run bá mi foríjì òkú mi ó ti ṣàdúrà nù ọlọ́run bá mi foríjì bá mi yọ́nú sí i ó ti ṣàdúrà nù mọ́dàrá ẹ̀ láàmú má tó o bá fẹ́ ṣe àdúrà yẹn ní lárúbáwá àwa júwe rẹ̀ sí Quran fifty nine verse ten ọlọ́run kọ́ àwa mùsùlùmí ní bá ṣe tọrọ àforíjì fún àwọn òkú wa níbẹ̀ pẹ̀lú gbólóhùn Rabbana igfirilana wal ikhwanina alladhina sabakuna bil iman wala tajal fi qulubina gillan lilladhina amanu Rabbana innaka rahufur rahim kò ti ṣe lárúbáwá nù ok ní ti ìbéèrè kejì ó ní ǹjẹ́ ẹ̀rí kankan wà fún dídé fìlà ṣé ẹ̀rí wà fún dídé fìlà ṣé súnà ni fìlà dídé láwàní wíwé méjèèjì súnà ni wá gbọ́ kinní kan yé tí a bá ń sọ nípa ẹ̀rí tá a bá pe nǹkan ní súnà ìyẹn ni pé àríkà nínú àdíìsì ṣẹ́ǹgbọ́ ẹgbọ́n àárín yín dáadáa o tí a bá ń sọ nípa ẹ̀rí rẹ lórí nǹkan tọ́ wá ní súnà ni ọ wà nù súnà ìtumọ̀ ni pé onísúnà ni pé ọ wà nínú súnà ọ wà nínú hadith tí a bá ń sọ nípa ìdájọ́ rẹ̀ nítorí gbogbo nǹkan tí wọ́n ní ká ṣe ló ní ìdájọ́ fárídù wà súnà wà sótìyé tá a bá sọ fún ọ pé ìdájọ́ fìlà dídé òní súnà ìtumọ̀ yẹn ni pé kì í ṣe ọ̀ranyàn àmọ́ tó o bá ṣe ó gbà láàdá tí o bá ṣe kò síyà ipò tí súnà ipò tí fìlà nìyẹn ní ìdájọ́ súnà ni ení ní ti ẹ̀rí ó wà ní súnà ṣé ṣé ṣé mo sọ yé ní ìdájọ́ rẹ̀ súnà ni ìyẹn ni pé tọ́ ọba dé fìlà rẹ tọ́ ọba dé fìlà sórí ọgbàládá pé owó ànẹ́bì kọ́ṣe lórí fìlà àbí láwàní tọ́ ọba sì kọ̀ tọ́ òde fìlà tọ́ òwe láwàní òníyà kan tó jẹ ẹnu pé tóun bá ràn ó ṣeé ṣe kí òun tètè pa òun ju ẹni tó wé láwàní lọ torí láwàní yóò ṣe ìdáàbòbò fún orí àbẹ́ni dé fìlà yóò ṣe ìdáàbòbò fún orí rẹ̀ so wọ́n ní bẹ́nẹ́fìtì ìdáàbòbò orí unlike ẹni tí ò fi nǹkan kan sí orí rẹ̀ àmọ́ ìjọ́rọ̀ fìlà sọ́wọ́ débi pé ká fẹ́ kírun káwa nítọ̀ bá ti dé fìlà bọ́ ẹ̀yìn kò sẹ́rí ẹ̀ nítorí tá a bá ní kó bọ́ ẹ̀yìn a ti sọ fìlà di ọ̀ranyàn nu a ti sọ fìlà àti láwàní àti sọ di ọ̀rọ̀ èèyàn nìyẹn ìyẹn báwọn ẹ wá fi eléyìí kún un a ti mọ̀ pé bọ́ ọba ṣe ọgbà láadáa bó o ṣe òní jìyà ńlọrọ fìlà wá lọ ṣọ́ra fún àwọn aṣọ kan tó ga sí pé tó ọba ti wọ̀ ọ́ àní dá ọmọ lọ́ọ̀kan àní tètè dá ọmọ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ kò sì yẹ kí ẹ̀sìn rẹ ó tì ọ́ lójú ó yẹ ká rí ọ láì ṣẹ̀ṣẹ̀ béèrè pé bọ̀dà kílẹ̀ sí yín ká ti rí àwọn àmì nínú àwọn àmì tá a rí lára èèyàn tá a fi mọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ ọlọ́run ní mẹ́ńtẹ́kìwálẹ̀ kòlóòbù nínú ìpayà ọlọ́run tí ń bẹnu ẹ̀mí ni tọ́wọ́ arìn jáde síta ìpayà ọlọ́run tí ń bẹnu ẹ̀mí tó wá rìn jáde síta tó kárí ọba yìí kọ́ mọ́sẹ̀ dà wá láàmú tá a fi mọ̀ pé you are a muslim ah khairu olóore ju kárí ọ lọ ní àwòrán kan tá a mọ̀ ní ẹ̀dàkùn kí ni ẹ̀sìn ti yín o ah kò àmọ́ ní i'm muslim kóòtù tí wọ́n á tún ọ wò padà pé ah ẹni ìgbẹ́ dáadáa ẹni muslim níyàbí torí pé nìyẹn ń wò pé ìmúra rẹ̀ yìí ó súnmọ́ ti ẹlẹ́sìn míì ju ti Islam lọ o ò ṣe jẹ́ kí ìmúra rẹ̀ kó súnmọ́ ẹ̀sìn tiẹ̀ wáyé tí ìmúra rẹ̀ fi súnmọ́ ẹlẹ́sìn míì ṣé kìí ṣe pé o ti fẹ́ ní zaigu ṣé ìpọ́kùn yẹn ti fẹ́ ṣẹ́ kí ni nígbà tí ojú ò ti àwọn ẹlẹ́sìn kan tí wọ́n láwọn ò ní wọ bàtà tí wọ́n sì ń fẹsẹ̀ wọn rìn káàkiri ayé àwọn tó yẹ kójú ó tì ojú ó tì wọ́n ojú ò tó ń Ṣàngó láti dóṣù Ṣàngó sórí kó sì máa rìn káàkiri wá ètí ìwọ tó jẹ́ mùsùlùmí tójú òfin wá tí ọ ìmúra tiwa gan òun ló superior ní gbogbo ìmúra lọ bákan náà ni pé èyí tẹ̀ ń wọ gàlámíà pápá galamia wáìtì lọ́wọ́ sí pé àwọn kírísítẹ̀nì náà àwọn náà wọ galamia wáìtì o má jẹ́ wọ́n sí ọ̀mú o tí wọ́n gan tí wọ́n ọkọ onímẹ̀sẹ̀ mọ́rán tí wọ́n. èmi ò tí èmi ò mọ̀ yàtọ̀ bẹ́ẹ̀ o. èyí tí mo mọ̀ ni pé wọ́n máa rán jàlámíà kan tí wọ́n wàá rán kéèpù sí báyìí tí ó bo èjìká wọn wọ́n máa rán báwọn at the same time wọ́n á sì máa wọ̀ míì náà tí ò ní nìyẹn ń lò tí ó tó ti yé so. Uh, whatever be the case dídé fìlà is sunnah whatever be the case dídé fìlà ọ̀ṣọ́ àwa mùsùlùmí ni láwàní náà kò sí special reward fún láwàní ọmọ jẹ wọn tàn án jẹ o tẹnìkan bá ní tọba fi láwàní kírun ládá tó gbà ń bẹ ládá ẹgbẹgbẹ̀rún ni ni ó kó wá ni ó kó wá fún ọ. subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.